أقول وأنا كنت أتوكل عليه ونعوذ بالله من أنفسنا ومن سيئات أعمالنا لو من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أفضل ضلالة بل صوت الله جوا سوى الله بين يسطوله وبينه ضعلاء وضعلاء ولا جفص الله سبحانه وتعالى أدرى ثلاث فاسوة وضع نبي محمد صلى الله عليه وسلم أولا جاء الصحابة كما قبل الكون من ذاتي الشيخ سعيد الكريم رحمه الله تعالى nígbà tí wọ́n ṣàlàyé àlọ́kọ̀ṣọ́ ìsọ̀rọ̀ àti àlọ́kọ̀ṣọ́ ìwé kéèyàn kéèyàn kó má jẹ́ pé ara nìkan ní ọ̀nà kẹrin ó jẹ́ pé ọ̀kan náà ló máa kí ọ̀kan lóhùn ìyẹn ní àlọ́kọ̀ṣọ́ inú nǹkan bá fún wọn wọn bí kò sí òyìnbó ṣe máa lórí wọn ìlú nìkan kéèyàn náà gbéra ìbéèrè báwo ni mo fẹ́ rò nǹkan ní ìsìn lórí wọn tí nǹkan tó ń rògbò yàn tó bá pọ̀ ọ̀rọ̀ tó fi ẹ̀fọ́ kò ṣùpọ̀ rẹ̀ kiri nù tí nǹkan tó ń rògbò yàn tó bá mú wọn ó jẹ́ pé kò ṣùwọ̀ ẹ̀ lọ́nà ó dé wọn nìyẹn. inú ìṣe ìròyìn òun pé gbogbo wa pátápátá àmọ́ mo ti fún wa ní ìṣọ́ àkọ́kọ́ ọjọ́ kan. mo ní pé ẹ bá rìn nǹkan tó fi hàn kan ẹ̀ka ṣẹ́wọ́n sí i àfà irun rẹ tó kíkọ yìí irun rẹ tó kíkọ yìí rákà alákọ̀ọ́kọ́ súnra wọn nìkan lẹ́yìn fàtíà rákà ẹlẹ́kejì súnra wọn nìkan lẹ́yìn fàtíà ẹni pé ìdúgbò ní tó kí òun lè sọ bí ìwọ́n tó ìwọ́ ìwọ́n tó kí wọ́n rẹ̀ nígbà tó bá kí òun lẹ́yìn lẹ́yìn kó jẹ́ mọ́ bí kó jẹ́ ìṣàkóso. kéètò pé ó tẹ̀sí àwọn èèyàn kí ní àníkèrè lọ́wọ́ ẹ̀ ń bá wọn kó ni mo sọ. àyè sọ sóra tí wọ́n mú káàkó àrùn níbi ọ̀run lọ́jọ́ kódà ihe mú ṣubú fún kà sókè. bẹ̀tọ̀ náà. a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ pé wọn ò lè máa yà tí wọn kì lẹ́yìn pàṣẹ kí lè lóko máa ń fà á ọ̀tẹ́ ìbá fún ọ̀tẹ́ ìbá fún wọn ìyàwó ìfún ara yín náà wò. yàtọ̀ sí pé àmọ́ pé àtibí tí wọ́n mú káwọn tẹ̀sí máa ń mú ìsìn gbàgbà gbogbo àgbogbo àkùrá ló wà lórí wọn ibi tí wọ́n lè wọ̀ ṣùgbọ́n ìlú òwò dáadáa níbi ọmọ tí wọ́n mú kí fẹ́ pé ọ̀rọ̀ ìtàlẹ̀ ìgbìmọ̀ nìkan ìmọ̀lẹ̀ wọn àwọn ìrírí ọkà àwọn oṣù mẹ́rin ẹ ti kìíní yẹn wọ̀ra mo ń kí tọ́jọ́ ṣe bá sálámà pẹ̀lú ẹ ti ẹ̀fọ́ ìgbàlù ìgbò ìkó sí oṣù ẹgbẹ́ náà bí wọn léèrè ibi ìwọ́n tẹ kí lẹ́yìn ẹ̀fọ́ ẹ̀ nìkí nínú ibi tí kò ṣòwò tó bá tà wá níbi ìrùn dé ìyẹn lè kí ọ̀rọ̀ gan fúnra rẹ̀ tó nǹkan ò ní máa yà tó nǹkan ké lórí fatia wàá dà tẹ̀lé pé ìran wa ó ní ààyè tó pọ̀ ọlọ́ bàbá sọ fáwọn ọmọ ìdáná tó dàgbà nígbà tí wọ́n. tí wọn mọ nìyẹn ó fi ti balabala. àṣé ìfẹ́rù tèmi yàn fún ọ̀nà ọ̀gbàrá níbi abala ìran tí wọ́n ṣàlàyé ìrun ọ̀pọ̀lọpọ̀ wa ni kò kí ń fi kùsù mi tó bẹ́ẹ̀ bí ẹ débi wípé ìrun ṣubú ìtara jù tá a bá ìrun tàbí pé àwa la ṣe ìmáàmù fáwọn yẹn àbí pé àwa fúnra wa la dá ìrun yẹn kí tá a bá bi ara wa léèrè wípé súrà wo ni mo kí lẹ́yìn ìgbà tí mo kà fáà kí àgbà níbi rákà alákọ̀ọ́kọ́ nítorí pé kò sí kòṣó ó sì rọrùn tó já sí pé ìrìn ni wọ́n fi bàbá wa sọ pé nǹkan yìí àìsàn àrùn sí ni bàbá wa ń béèrè pé wọ́lákin hal lihada dáhù ní ìdáwà bàbá ní àìsàn tó jẹ́ ṣe gbogbo wa yẹn wọ́n lọ kó wò wá sọ àìsàn rò nínú yìí lórí rẹ̀ àìsàn fún gbogbo wa tá à ń gbá yìí ìjẹ́dólógùn kí ni oògùn àìsàn yìí rahimu allah ṣe bàbá ní aljawab bàbá ní náà bẹ́ẹ̀ ni ó lóògùn kàmọ́sọ́ha àwọn rasulillah sallallahu alaihi wasallam. dáàbò mọ̀ pé ó lóògùn ní wípé nígbà Muhammad sallallahu alaihi wa ma anzala Allahu da'a kò sí ẹ̀sẹ̀ kan tí Allah subhanahu wa ta'ala sọ kalẹ̀ illa qad ila lahu shifa'a àti pé bọ́lá ń sọ àìsàn kan kalẹ̀ àìsàn ما أنزل الله شفاء إلا وفي أنزل الله الشفاء ọlọ́run bá dédé àwùsọ àìsàn tẹ́tàlẹ̀ ẹ̀yà pé ó fi ìwòsàn rẹ̀ ó fi fún àbẹ́bí ní àlímọ̀hù mẹ́rin àlímọ̀hù àwọn tó mọ̀ mọ̀ wọ̀jẹ̀ ilẹ̀ ó mọ̀ ń jẹ́ ilẹ̀ àwọn tí ò mọ̀ òun náà ni ò mọ̀ àlẹ́bí sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ìjọba yìí wà pé gbogbo àìsàn ló lóògùn ṣùgbọ́n kí ni mùsùlùmí àwa ò gbà wípé àìsàn kan ló fẹ́ pé ó kọjá ìpele ìgbóògùn ìṣàìsàn náà ṣe pé wọ́n kí tó bá ẹgbẹ́ ìgbà pé àti àdúgbò àwọn àìsàn kan máa ń dárúkọ éèdì ní hiv ní kòrónà eh, virus ní ẹ̀ẹ́dínlẹ́kẹ̀ẹ́ eh, ìbólà ní kẹ́kẹ́ àkọ́gbóògùn ah, ìrọ̀lẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ táwa ní sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam we don't believe that because ànábì ní ma anzal Allahu daa'a ọlọ́run ọba wò sọ àrẹ̀sẹ̀ tọ́tálẹ̀ illa anzala lahu shifaa àti pé ọlọ́run ọba sọ ìwòsàn rẹ̀ sí ẹ wá wo àdúkàlẹ̀ ànábì ànábì ní àlímọ̀ọ́ mọ́ni àlímọ̀ọ́ ẹni tó mọ̀ mọ̀ wọ̀jẹ̀ ilẹ̀ wù mọ̀ ń jẹ́ ilẹ̀ ọ̀hún ẹni tó ṣàìmọ̀ nípa rẹ̀ ó ṣàìmọ̀ nípa rẹ̀. wọ́n gbé mùsùlùmí jẹ́ pé ọ̀rọ̀ alẹ́ Muhammad sallallahu alaihi wasallam kì í jẹ́rọ́ lọ́dọ̀ wa ilé ìwò ní jẹ́ ká gbà pé àìsàn kan ń bẹ tí ò lóògùn ààyè àti ìmọ̀ òògùn rẹ̀ lásán àmọ́ pé lóògùn yẹn tó bẹ́ẹ̀ jẹ́ tó jẹ́ pé àwọn afáàní ròyìn ròyìn tí mo ń wá lórí ìròyìn náà lòun gan náà lóògùn wọn ni kúlù dá èdè níyì àwọn ènìyàwó yìí gbogbo àìsàn bóyá àìsàn bá yí bí wọn sì yàn ní ayé àbí àìsàn tí wọn sì yàn ní ẹsìn nínú àìsàn tí wọn sì yàn ní ẹsìn ara àìsàn kan tó kọ́mọ̀ lára gbogbo kírunkírun ara rẹ̀ òun ni ádámù lè fún fún ètò sọ̀rọ̀ kọ́kàn wa má sì níbi ìwọ̀n báńkì àìsàn yìí ara àìsàn tí ń jẹ́ pé àìsàn ẹ̀sìn òun ní kí èèyàn wà ní agbègbè ibi tó ti lè kẹ́kọ̀ọ́ yóò sì mọ̀ ọ́n kí yóò sì mọ ẹ̀sìn rẹ̀ sí ó sì mọ̀ mọ̀ rẹ̀ sí. ara àìsàn òun náà ni pé kí wọ́n máa sọ̀rọ̀ náà fún yàn kọ́ kéèyàn sì mẹ́gbà. Ìgbìmọ̀ yẹn fi láwọn náà bá gbọ́ àgbà náà wáyé kí èèyàn bá lọ jókòó ṣùgbọ́n ọlọ́run á padà là fún ìlú sí yẹn nítorí ìwà bá wọn lọ́wọ́ náà ṣàǹfààní àìsàn nìyẹn báwọn níbi ẹ̀sìn àìsàn ni ní wọn rí gbogbo kìnìún bàbá wa o ta àfẹnusẹ́jì pa gbogbo ẹ̀dá ni ẹ̀rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ń sọ àìsàn nìyẹn níbi ẹ̀sìn bóyá àìsàn tí wọ́n ń sèyàn níbi ẹ̀sìn ni bóyá àìsàn tí wọ́n ń sèyàn níbi ayé ni kò sí kankan bẹ́ẹ̀ tí ò lóògùn nígbà muslim hadith alẹ́ bá muhammad sallallahu alaihi wa sallam ilé tí imam bukhari gbà wá nínú síra wọn na akhrajahu alimami ibn majah alayhi rahmatullah. àwọn ìjìjìmọ̀ ayé àbí àìsàn tí wọ́n ń ṣèyàn nínú àwùjọ kò kankan bẹ́ẹ̀ tí ò lóògùn lèlá òdàwà ṣéèkùn gbogbo ìlú lóògùn lèyànà lọ́ra hakim tókè ọlọ́run bá bá ọ̀jọ̀gbọ́n yéèjì alòlè àṣeyà àṣìbá abániwọ́mọ̀ wà ní ọlọ́run bá aláṣọ dára bó ṣe dáyé ni pé sábàbí nǹkan kọ̀ọ̀kan ọlọ́run pé sábàbí ó sì fún ní tí ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sábàbí tí ò fi ṣẹlẹ̀ àti tí ò ní jẹ́ kó ṣẹlẹ̀ onítakùnmọ́ bí ìdáwó dídá tó àṣùwà ó ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ sábàbí ni ó jẹ́ wàtẹ̀ǹkẹ́ fi èdè àwọn jìdá tó wà rẹ̀ ẹ sì ní rí tẹ́ ẹ bá ti rí tí èyí jẹ́ kó ṣẹlẹ̀ náà onídàáwọ̀ ọ̀gá àdìgá akhbar bihi rasulullah àti ìwòsàn àárẹ̀ tó máa ń ṣèyàn lórí wọn tí ọkàn èèyàn ò ní sí lórí wọn débi pé ìrántí wọn fúnra rẹ̀ kí tán tó bá gbé wa nílé ìlú pé lákà alákọ̀ọ́kọ́ níbi ṣúbìtì ò dá sí tí èsì mọ́mọ́ òkè. sóra àwọn ni mo kà níbi lákà alákọ̀ọ́kọ́ òfin ni rántí àìsàn. ìjọba àtẹ́yẹ tó bá fẹ́ wà sí fún un tó bá fẹ́ sọ tó bá fẹ́ sọ náà òdodo. ní tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ rẹ̀ ló fẹ́ràn yìí. wọ́n kọ́ lọ́kùn kó mọ ẹ̀ lọ́wọ́. ẹ wo ibi tí ọkàn wa máa ń lọ nígbà tá a bá ń sọ̀rọ̀ صدق الرسول صلى الله عليه وسلم أنا بنقول كده بعد من دبي جاء الشيطان الشيطان هو دي yóò wá mọ sọ fún yín ẹ̀mí nkùnkìdà a ní Abu Hanifa jẹ́ àwòrán dùn ọkùnrin kan wá bá ó wá sàlàyé fún Abu Hanifa bóun ti ṣe máa ń gbàgbé àwọn alámọ̀rí kan fẹ́ bí èyí táwọn alámọ̀rí fẹ́ fún gbàgbé mo ní ti wá gbàgbé alámọ̀rí kan báyìí pé àwọn lágbára Abu Hanifa lọ́la lọ́sàn-án alákùn fẹ́ràn fọ́ràn sí. ìṣàtọ̀ ń gbé wa ìṣàtọ̀ ó máa gbé wa wọn ní ẹni yẹn lẹ bó ti bẹ̀rẹ̀ ẹran kélé báyìí ní tó gbàgbé yẹn sọ tó ń dẹgbẹ wa ìgbẹ́lí ìlú wa bíà kí ló fà á kí mọ́mọ́ àbúrò hà ní fáfi sọ bẹ́ẹ̀ ẹ jírí bà náà. àtàkọ́lé ọ̀rọ̀ àrẹ Muhammad sallallahu alaihi wasallam àìsàn ká máa kí nǹkan kọ́kàn wá máa jáde kúrò lórí ìrùn yẹn àbùkátà sí káríwó sọ̀tọ̀ bàbá àwùjọ àdìgbò. أخبر به رسول صلى الله عليه وعلى آله وسلم علمه أمته النبي صلى الله عليه وسلم وأقوى وعلمه النبي صلى الله عليه وسلم إذا أخفت به في الصلاة فاتصل عن يساره ثلاثة تبدي بي كبان يبان الشيء يقول فاتصل عن يساره ثلاثة يتوتفوه yóò tún sí apá àlàáfíà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́pùl ló wà sọ pé أعوذ بالله من الشيطان الرجيم لأن رجلا شكا هذا الأمر torí irú àìsàn yìí ọkùnrin kan náà ké gbàjarì lọ́sọ́dọ̀ àdébọ̀ Muhammad sọ̀dọ̀ fàkọ́lá láwù ànábì ní dáàlì kan ṣètò àṣetánì kan nínú wọn wá dà yín láàmú nígbà tó máa ń kírun yòkọ́lù láwù hanzagun ó kan rẹ̀ gẹ́gẹ́ ní hanzab ṣàtàn tí wọ́n máa ń gbẹ́rọ ìwé ìṣòwò alẹ́ mìíràn yóò wá sọ́dọ̀ tiẹ̀ uskun kira uskun kira uskun kira mọ̀ rántí nǹkan báyìí mọ̀ rántí nǹkan báyìí yóò sì mọ̀ ọ́nà ẹni tì. Bátukọ̀ lọ́dọ̀ rẹ̀ yóò bọ̀ sọ́dọ̀ ẹ̀lómi yóò mọ̀ ọ́nà ẹni tì lórí ẹ̀rọ àdábì ní orúkọ ṣàtọ̀ yìí kí ni hanzab bizaz. Sàmáwò Rasulullah sallallahu alaihi wasallam bàbá ní ànábì sọ ọkọ rẹ̀ fún wa fáìdà àfẹ́sàwọ́ ànábì ní tó bá ti ń rí tó bá ti ń ṣẹlẹ̀ báwọn bàtà àwùwà bìlá ìmìnì ó yà fẹ́ràn ọba wa sọ kúrò lọ́dọ̀ rẹ̀ wàtífín aláyọ̀sáàrí kàfà wàá gbẹ̀rù sí apá àlàáfíà rẹ̀ báyìí kó o ṣe lẹ́ẹ̀mẹ́ta. يكون رجل ọkùnrin sọ pé fàfà àìsú ìwé ìdè ara yíyí àti mò ń sọ pé àwọn àìsùn náà ẹ̀sìn làwọn máa ń kọ wà. àìsùn àwọn ìlú ìlú òní ìkẹta tó fẹ́ jẹ́ òní pé káyọ̀ ẹ̀sìn nítorí náà bá àgbà sọ àgbàlá kò sí ibi tí àìsùn náà bá ti wà òdodo ni wọ́n mọ̀ sọ lókè tí alùsùnà àtẹ́bá tó ní ẹ̀kọ́ àlàyé ẹ̀sìn tí ò bá ti máa ní kókó àti alùsùnà. torí ẹ̀ bó dé abá àtàlẹ̀ tó bá alùsùnà òdodo ni ó sọ. bó dá tipẹ́ tó dá alùsùnà òdodo ni ó sọ. bẹ́ẹ̀ ni alẹ́ ha kọ́ ẹ̀ ń dá ó láyẹ̀ tàà jẹ́ òdodo lọ́dọ̀ tí wọ́n kò pé méjì èèyàn kan náà ẹ̀sìn wa ni ó wà pàtíkúlà sí alùsùn náà wípé gbogbo nǹkan nẹ́bí fún wa pátápátá tí ó máa sí ìfún ẹ̀sìn wa tí ó sì ń fún ìjọsìn wa alùsùn náà lọ́yẹ̀ fún sí wa sí. ọkùnrin ni pé òun wá ṣe nǹkan tá nẹ́bí sọ yẹn sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ó ní bàbá àìtù dáríkà fàdáàlìkà fà ájà àbàhùn lọ́wọ́ àná ọlọ́run bá mú nǹkan yẹn ròyìn ròyìn tí mo ń wá lórí ìròyìn ọ̀nà ìdàgbà mi kúrò. so ó láìsàn ó níwòsàn àìsàn ni tó níwòsàn so àwọn òun ló máa ń ṣe irú ìdánilẹ́kọ̀ọ́ ilé ìdájọ́ kí ló kan súnfín pẹ̀lú ìran rẹ̀ bó ní oṣù lálàáfíà bó ló sì fi alùsùnmọ̀ ló mú lọ pé ànábi sọ pé sọlú kàmọ́rọ̀ àìtùmí ìsọlú alùsùnmọ̀ ló gbé sí wa lára kódà àwọn ẹnìkan kan tí ò kéwú tí ò lọ tí ò kájí sí náà àwa gan ti mọ gbólóhùn àdìsí wọn sí ànábì ní ẹ kírun ẹ kírun bẹ́ẹ̀ ti rí mi mò ń kí sọlọ́gbà ọ̀wà rẹ̀. ṣé ìfura ọ̀rọ̀ sọ́nà ọlọ́run dáadáa ṣé ìfura ti wọ́n ní ọgbà àwọn gan bí ọlọ́run bá ń tóbi. ìrìnlámọ̀ sọ́dọ̀ fàdàwà màhálà kọ́bìlà lẹ́fọ̀ọ́ ní ìgbìmọ̀ lẹ́fọ̀ọ́ onílẹ́fà àbíkí ìgbìmọ̀dà ó máa ń fàǹfààní pẹ̀lú ìyọ̀dà aláṣọ àgbàlá òní sọ́ọ̀dà pàkọ́lùgbà mú nílẹ̀ tó bá ti débi ọkàn tó jẹ́ ọkàn mọ́mìnì yóò mìíràn bí anàmì àtọ́nà rọ̀ṣù lè sẹ́ra ṣá tí mọ́mìnì bá ti gbàgbé ntọ́nà wọn bá sọ òdodo ni nígbà mẹ́bí bá sọ òdodo ni definitely nǹkan yẹn ó wọ́ fún yẹn sọ̀rọ̀ àìsàn but tó bá jẹ́ pé bá tó kọ́ ti ṣáájú lọ́dọ̀ èèyàn tó já sí pé èèyàn tó kọ́ dáhùn tó ń tà lẹ́bi sọ èèyàn dáhùn tó ń tọ́nà ọba sọ kó o lò ní dáadáa kò sí ọ́ láǹfààní. wàá na wùdà àbúdà ayé ìṣòyà ó ti wà lọ́kàn rẹ pé tó o bá fi láǹfààní àti ṣe ọba lẹ́bi sọ yẹn èyí pọ́blẹ́mù tó ní lẹ́sù yóò yẹ kúrò bẹ́ẹ̀ yóò yẹ bẹ̀rẹ̀ kù. ولكن كثير من الناس الآن bàbá ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn yaqbaluna ma jaa bihi rasul alayhi salatu wa salam wọ́n gba tánàbí wa lakin ala naw'in min kẹkẹ̀dá ala naw'in min kẹkẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ gbà kéde bí mẹ́rin náà ti gbà tẹ́gíríbà náà ti gbà kó o dẹ̀ ti tẹ́gíríbà tó kó fi gbà kò ju fífi pé onímọ̀ nù. ayé yakulu náà ìjà rìbò màní màá mo fẹ́ mo fẹ́ tẹ̀sí dúdú rẹ̀ ni mo fẹ́ tẹ̀sí ilé tó gbà wípé lánàá ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe Muhammad tí wọ́n kà fún wa. tí tó bá ànábì níta bá láǹfààní láti káàkiri ẹ̀sìn yẹn ká mú un ká wá tì í bọnú oúnjẹ yẹn ká wá yí sọ́tún ká yí sósì báyìí ká wá ẹsẹ̀ mú ẹ̀sìn yẹn ká sọnù sọ́kàn wa kò majority of us lọ́kàn wa kò ọ̀ǹtún tí àwọn onímọ̀ ṣègùn tí wọ́n tó ń ṣàlàyé wípé because ànábì bẹ́ẹ̀ ṣàlàyé o sọ̀rọ̀ láàṣàlà bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ọkàn wa kò ànábì sàlàyé pé apá kan níbi apala ara ẹṣin ó mọ fi disseminate disease the other side of it ìwòsàn fún disease tó tó gbé wáyé other side yẹn ànábì ní pé other side rẹ̀ ni ìwòsàn yẹn wà ọ̀pọ̀lọpọ̀ ni ò bá until táwọn doctor ṣe wá carry experimental process lórí ọ̀rọ̀ pé kí ló lè bí kánẹ́bì sọ bẹ́ẹ̀ because àwọn kanlẹ̀ trust ànẹ́bì pé kò kí ń ṣàṣe. wọ́n yẹ ṣe mùsùlùmí ní o ṣùgbọ́n ó wà well established lọ́dọ̀ wọn pé à ah, the, pro, the muslim prophet tó bá ti méèkì ọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ kò sọ kò yí ṣàṣe. so wọ́n wá mọ̀rọ̀ yẹn wọ́n wá lọ sí research wọ́n wá bá bẹ́ẹ̀. So the doctors are now saying it. After they have carried out their experiment, experimental process, they come out with the observations. Is there any? okay okay so experience lẹ ti gbà á kó ṣe yín mọ́nì. Àṣẹ mú mi nígbà tá ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam sami'na wa ata'na sami'na. Ágbà mọ́ wo mi nìkan, nítorí wọ́n pa á láṣẹ nìyẹn so bàbá ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tà nàbí bá fún wa sallallahu alaihi wasallam òjá rèébù àlìyànfà àwòlà yànfà ìtọ́pọ̀lọpọ̀ fi gbà ni pé màá tẹ̀sí ẹ̀ màá tẹ̀sí ẹ̀ tó máa jẹ́ òdodo àbí ṣé tí wọ́n sọ yìí tó sàǹfààní àbí kò sàǹfààní. àṣẹ fi yẹ̀kọ́ láti aláàlọ́ ìtẹ̀jìrà. ìdàkùnjà ló járe bù sawa'un bi qalbika aw bi lisanika fa innaka lam tu'min fil wahid bóyá ọkàn ló fi sọ ni pé kí ni o ti ń jẹ bọ́nú kí ni o ti ti bọ́nú oúnjẹ tó yẹn ń jẹ kó wá fi òrò báyìí kó sì lè wá sọ ìfinu a ibi tí wọ́n ti ń ka àdéhùn fún ọ̀gán ẹlòmíì ò bẹ̀rù jẹ báyìí ó bẹ̀rù jẹ wàhálà bó ṣe bẹnu jẹun dẹ̀lílò alamọ́ fi kọ́lìbì ó yẹ kí n tí nǹkan gbọ́kàn fi tì sọ́dọ̀ àlọ́bì yẹn kò tẹ́ lọ́rùn kò gbá nínú ọkàn rẹ̀ bàbá ní tọ̀rọ̀ bá ti di báyìí bóyá ọkàn ló fi sọ ni o ahọ́n ló fi sọ ni o làmùtúmí nìṣẹlẹwà pẹ in a real you are not a believer. ìgbóntẹ́ máa ti ní ànábì sọ ọlọ́run sọ and that is where you understand Abubakar Siddiq radiyallahu anhu Abubakar Siddiq kò tètè ní information pé ànábì lọ sí Isra wal Mi'raj ní ànábì dìde náà ànábì kò ní mọ́tà ó lọ sí Baitul Maqdis láti Baitul Maqdis ànábì lọ sọ́dọ̀ ọlọ́run lókè sọ́mọ́ information yóò ti dọ̀dọ̀ Abubakar àwọn kèfèrí tán fẹ́ mọ́ọ̀kì Abubakar wọ́n fẹ́ fi ṣe yẹ̀yẹ́ lákin àti hé ọ̀gbẹ́ni. tó ti ní nǹkan tí because stadium wọn gbà pé kò make sense because ordinarily tí èèyàn bá fẹ́ travel láti mọ́ka lọ sí bẹ́tẹ̀ lọ́mọ́ tó tó bá jẹ́ tuntun lè sáré lọ yóò lè sùn kan. ìrìn àjò yẹn lànà bí wàá sọ pé òun rèé láàrin alẹ́ àná sí àárọ̀ yìí tó bá tún wá padà láti bẹ̀ sí mẹ́kà ìbò tó mọ̀ ń wọ̀n ó tún wá sí òun tó wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àwọn kèèfì rí ló gbé information yẹn wá sọ́dọ̀ Abubakar ètò àṣírí yín ti tú àṣírí yín tí lára sọ pé yẹ̀dẹ̀ ó ń kílèmù ni ìkejì rẹ̀ ń kílèmù wípé lẹ́nu alẹ́ àná sàárọ̀ yìí òun travel lọ sí bẹ́ẹ̀ tí mo lọ bí. ayé dáadáa kò wá padà ń bẹ̀ òkú tó lọ sọ́dọ̀ náà wà lókè Abubakar ní pé gbọ́dọ̀ ti lọ ta ló sọ fún yín. sáwọn ọmọ parọ́ mo fúnra rẹ̀ ló sọ. gbọ́kàn pé tó bá jẹ́ pé òun sọ fún òdodo nípa ó yẹ kí mọ́nì orí mi àwọn bá ti sọ bèrè pé ìbòlẹ̀ ti gbọ́ níbi ìgbọ́ tó bà áfà nǹkan tẹ́ sọ yẹn ìbòlẹ̀ ti ta ló sọ ànábì ló sọ nínú àdéṣù náà nínú àyà nínú àdéṣù náà lànà ti sọ àdéṣù báyìí báyìí kó o sì máa gbà lójú ẹsẹ̀. pé ìmọ̀nì yẹn kọ́nà kó mọ́ sáfà náà ní ìmọ̀nì yẹn àpẹẹrẹ ìmọ̀nì yẹn náà níjọ́ tí àwọn onídàá sọ̀rọ̀ àwọn tí wọ́n rí òdodo pé yìí kò ń ṣe tí wọ́n pé ámàn ní lára ìbẹ̀rọ ti mọ̀ sọ wàhálùú ṣùgbọ́n náà sọ pé àmọ́ tó ń ẹ gbà gbọ́ láti kí ọmọ yọ̀ǹda fún yín ẹ gbà mọ́sá gbọ́ ẹ gbà ọba mọ́sá gbọ́ láti kí ọmọ yọ̀ǹda fún yín n tí ojú ló pọ̀ gba òkò tó lánàá kan tí wọ́n lọ ní màá parí tó wà ní parí sèf màá jí ẹsẹ̀ kan àtàpá kan ìjọba sẹ́kù màá ní kẹ́kẹ́ máa bèrè sọ̀rọ̀ fún wọn sèf àwọn tẹ́lẹ̀ ṣègbà kí ló sọ wọn ni kò sọjọ́ tó dà ẹjọ́ ayé nìkan ni kò dé bá kàlùkì àná sórí gbogbo wàhálà tó lọ́kẹ́ fún wa jẹ àáfàrà dà á fún àpèkè nípa àgbẹ̀ náà ọba gbọ́ wọ́n pè é tuntun náà wa àwọ̀rí ìfọ́nsì ìjọ ti gbàgbọ́ yẹn ìmọ̀lẹ̀ wọ́n dúró ìjọ tó kọ̀ sí ẹ̀rọ gbogbo nǹkan àná lè fún ọ pátápátá ló dá sí pé òun kálukú wa à ń ṣe lágbára pé kò sí ìrẹ́ àti kò ní bẹ́ẹ̀. bàbá tó fẹ́ pé ìrọ̀dá ló gbà ọ́ èyí ò di mọ́mì ni o lẹ́yìn láti jìdọ̀ àṣà tó bá jẹ́ pé báyìí ló bá ṣe gbà á ò ní o lè rí orí pa nǹkan yẹn bó ti yẹ kó rí. ò ní tubutala fayo harimu kan lọ. bàbá ní ọ̀ọ́kà dánwò ọlọ́run ọba yóò wá ṣe nǹkan tó jẹ́ oríire tánàbì fi sá sí nǹkan yẹn àǹfààní ọlọ́run bó ṣe lè wọ̀ fún ọ ò ní rí tó ń ti pò ṣe ò ní ada dàwá lè anaka lamtumi ò ní rí orí pa oògùn tánàbì fi kalẹ̀ yìí tírítì oògùn àgbọ̀ àǹdájì sọ àyè. ó ní abúlé sì ń déjọ́ kan ó láwọn àyíwọ́ta ìwọ́ta ẹnìkan wá dé wọn ní àyíbalẹ̀ ẹ̀dáàdì ti sùn ẹ fún mi ní oògùn sọ àbí àbí òde àbí ìsọ eléyìí tó dájú tí wọn máa fi abúlọ́sì ní pé ìgbà fún ìgbà a kí kí ní ìgbà lóyún ní ó bọ̀ ní ìkànnì ìgbà abúlọ́sì ní ìgbà fún ìgbà fún ìgbà àbí wà náà ìtura fún yẹn nígbà gbọ́pọ̀lọpọ̀ náà dẹ̀sẹ̀ nínú ẹ̀yìn ẹ̀dá ìṣẹ̀ṣẹ̀ yóò tún wọ́n nígbà after all ló ń béèrè àbúlé tí wàá fẹ́ kó ké ẹ máa ka sọ́ọ̀tì lè fánà sọ́ọ̀tì náà kúlúwà náà ṣé kò mọ̀ yín kí lè kó tó wọn ni only that one àbúrẹ́sẹ̀ mo lẹ́ẹ̀ nígbà nígbà tó sọ pé ṣe ní láǹfààní rẹ̀ ó pé òun ti nípa ẹ̀. nígbà wo di ìmọ̀ ẹ̀? ó mọ̀ pé irú ìmọ̀ nìyẹn burúkú yìí ń ṣe ẹgbẹ́ náà gẹ́gẹ́ ẹ̀ mọ̀ ká àyà ẹ̀ mọ̀ ká àyà dà ìyẹn gbólóhùn ìyẹn nìkan náà ni o láti mú ìfòsùsùn wọ ó kéré sí pọ́blẹ́mù tí wọ́n kò fẹ́ sọ that is your thinking and that is your mindset mindset yẹn thinking yẹn kò ní jẹ́ kí ntànàbí bá fún wa kó lápá ó yẹ pé kí tó bá ti kọ́kọ́ gbọ́ ni kó sọ pé ah alihamudulilayi mo ti wá mọ oògùn nǹkan yìí àfààní ada òlàbùdàlà omi tobi any drug or prescription iṣẹ́ dókítà ni dókítà ni ó prescribe ìyá àrífò dàwá àìsàn gbogbo àìsàn pátápátá ló ní di doctor doctor yìí tó máa ṣe ni pé òun ló máa prescribe oògùn wọ̀làbùdàmí mahamman muhammadu jẹ́rìsì kò àgbọ̀dọ̀ kò sọ́kàn tó fẹ́ dá sí o gbọ́dọ̀ gbà wípé òtí dókítà yẹn ń sọ yẹn olùmọ̀ṣẹ́ láǹfààní wọ́n àbújá mi ni àyìn ẹ̀kọ́ lẹ́dà wà ń fa àyà o gbọ́dọ̀ yẹ pé oògùn yẹn ẹ̀ẹ́dì tó ẹnìkan náà ni ó ṣe ó sì gbọ́dọ̀ ṣiṣẹ́ o gbọ́dọ̀ ọ̀gbìn ṣe wọ̀dà wà òfin àgbẹ̀ ni mo ṣì kò níbi ìrò yírò yìí nígbà tá a bá ń kírun nípa art ògùn tó máa ń ṣiṣẹ́. wàtọ̀ bí ibo àìlèmọ́ ní torí dókítà rẹ̀ ẹni tó mọ̀ ní àròsóòrò sọ̀rọ̀ bọ̀ wà ní. láti ń bá kí ẹnu máa hali àmọ́ ó kù sí kí sọ́dà tó fẹ́ ṣe ìdàkọ́bìnrin ní ìsàn zari tọ́mọ ẹ̀dẹ́ yẹn bá gbà bẹ́ẹ̀ wàhálì mà tó dẹ̀ mà àná àdá hakùn ìtàfà eléyìí òdodo ni ó máa ṣe láǹfààní wọ̀lẹ́hàgà ìǹkáfà àṣàhàdì òyìnbó ló fà sẹ́fẹ́ tàbí tó lọ bì lọ́wọ́ àlẹ́bí ó ní fàfà àìsùdà àlìká fà áza ábà òlọ́wọ́ àlè ó ní bí mo ṣe ṣe bẹ́ẹ̀ báyìí ọlọ́run dẹ̀ mú ròyìnròyìn tó máa wá lórí ìrìn yẹn ọlọ́run mú kúrò fún mi because kò ti gbàgbọ́. wọ́n láti yẹ kọ́ ìṣùkà bàbá kó pọ́blẹ́mù kàtà fẹ́ sọ káyífà يلتفت الإنسان وهو يصلي بول من يوشك بينه في يوشي شو تتوقفيه وهو يصلي وليه نشوى بإذن الله إلى حج القدوم نلا وأصر نبارة نباتي ولا أذرون kójá yọ wá yìí dáadáa o jọmọ òdodo ọ̀rọ̀ yìí pé èmi wá kìnnà nígbà tá a bá ń kírun ilé ìwòsàn náà tó sọ pé wọn wọ́n wọ́n wọ́n wọ́n sọ nǹkan tó ṣe wọ́n fúnra rẹ̀ lọ́ọ́ gbàjẹ́ rẹ̀ ní kẹ́rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ yẹ́sì tó fi wọ́ọ̀sì débi wípé àníyàn tó kí fúnra rẹ̀ pé ìwọ ló ṣe mọ́ọ̀mù fúnra rẹ̀ sọ wá gbéra ẹ ní ìrìnnà lákà alákọ̀ọ́kọ́ sí mi ṣúra wo ni mo fi mẹ́mẹ́ kó o ṣe mẹ́tì. Are we to continue like that?

lẹ́yìn tí ẹ bá lọ sí dáadáa ó ní kọ́lẹ́sọ̀ lọ́yìn dáadáa تقول الله أكبر ọlọ́run bá lọ tóbi lẹ́ni àmọ́ orílẹ̀-èdè ṣàlùdá ọlọ́run bá lọ sọ àtàlà ó ń dọ̀ ohun gbogbo ẹni tó ń sìn Allahu akbar àbí subhana rabbi ara ọdún subhana tó bá tún ọ̀pọ̀lọpọ̀ ara problem ta ló wà àmọ́ tí ó mọ àwọn gbólóhùn yìí àdìsókè àgbà àtìgbà ó ti jọ́sìn ní pàṣẹ. àgbà àtìgbà lọ́nà ní bá a tó ń wù ká máa ronú pé tẹ́tẹ́tẹ́ yorùbá náà bá tó wù bóyá kọ́nẹ́tìtì ò bá tó wà dáadáa ṣùgbọ́n orí ọlọ́run bá fẹ́ fi jẹ́ kó tẹ̀sán sọ àti yunifọ́mù ọlọ́run jẹ́ ibi bẹ́ẹ̀ ti máa sùn mí tó lò jẹ́ ti máa sùn mí ibi bẹ́ẹ̀ ti máa sùn mí ìdí náà bá lọ sọ kàrà tó jẹ́ kí á yàn ọjọ́ kárí kí dáadáa tí ò bá ní jẹ́ pípé àṣàrà wa o ó kálukú mọ̀ pé àìsàn yìí tẹrú tọmọ níjọ ń ṣe kọ́nà ọba àlọ́ sọ tara kó wo oníkálukú wa sọ bẹ́ẹ̀ látòdì àlọ́ sọ àrùn wọ̀ tààrà kó jẹ́ kí á yàn wà yìí kárí kí tọkàtọkàn tẹ̀mítẹ̀mí kọlọ̀ kó sì gbà sí ààyè ìjọsìn fún wa akóni máa tẹ̀sán àrùn astafla liwala kọmínkùnrin láǹdì iná owó àlùkòfà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. نعم عليكم السلام àmì níbi àdúrà oníbèrè ń béèrè wípé kí ni pàtàkì àmì níbi àdúrà fún ọlọ́ ara àmì ìtumọ̀ rẹ̀ náà ni Allahumma istajib ìrì ọlọ́wọ́ bá ntí wọ́n tọrọ yìí gbà á so. nígbà tí fatia tó wá jẹ́ àdúrà ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ àṣìfà ànábì ní fàyídà kọ́là ọ̀rọ̀ ìrìn mọ́ bóòlù àlẹ́ ìṣòro wọn lọ́sọ̀ ní tó jẹ́ àdúrà ní ìpínlẹ̀ صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àlejò nípa àmínú bá àmínú ẹ sọ pé kọ́lọ̀ ń kó gbà á nínú àwọn gbólóhùn ọkọ̀dé ọ̀rọ̀ àyìnbá àwọn àlejò ọlọ́run tí wọ́n bá ń ṣe dùn á lápẹ̀rẹ̀ àlejò Musa alayhi salam yẹ́dẹ̀ wò Allah subhanahu wa ta'ala nígbà tó ń bí ọlọ́run ọba pé kọ́lọ̀ ọba gbogbo ti fíyàwó náà fi ń lágbára tí ìyọ̀ náà ọba fi ń ṣe tó fi ń bọ́ sójú ẹ̀ fún un ládìmúkú wọ́n ní bí ànábì Musa ṣe ń ṣàdúrà yẹn ànábì Haruna ń ṣe àmín àmín ọlọ́run bá ní kọ́dí òsè tún kọ́dí òjì bàdà àwáṣà kú mọ́. ẹ̀yin méjèèjì àti gbàdúrà yín wàmìnirú ni àlùdàmọ́ ọ̀kọ́ ẹni tí ń ṣàdúrà àtẹni tí ń ṣàmì sí ẹ̀rọ méjèèjì nǹkan. wọ́n jọ ń ṣàdúrà ni torí pé kódì kù jíra gba àwọn ẹ̀kú mà ẹ́ fásitì ọlọ́run bá sọ pé ẹni méjèèjì ti gbàdúrà ni so ọlọ́run gbà ọlọ́run gbà ọlọ́run gbà wípé nígbà míì ó ṣe pé ẹni tí ń ṣàdúrà kò ẹni tí ń sàmì sí inú ìfihàn ọlọ́run gbà tó lẹ́hìn wí òun ó lè jẹ́ ẹ̀jẹ̀ so àmì níbi àdúrà kò ṣe pàtàkì tó bá yẹ pé ó dé ó wá ní wíwá pé ká fi àmì sí wà ìjọsìn lọ fẹ́ràn ṣẹ́rí kí wà àwọn obìnrin kọ́nà ọba lásọ̀tà ó dàpọ̀ kó bá ní kó bá ní kí àwọn obìnrin wa dáadáa àwọn kristian fine òrìdá lè túlẹ̀ fain obìnrin ìdá lè túlẹ̀ ṣùgbọ́n mílì láti sọrí tó súnmọ́ jù náà ni pé yóò níbi pé ó ní irú ọkọ bíi tiẹ̀ ṣé pé kò ní fẹ́ yóò fẹ́ kí orípa ìmọ̀ rẹ̀ kó wà ibi tọ́nà bá kò bẹ̀rẹ̀ sí. àfi kí àwọn kan ní wọn lápẹ̀rẹ̀ nìkan ẹwà àwọn ìyàwó aṣa ọ̀dùn ẹ̀là àyà ọ̀yàwó àlẹ́bọ̀ Muhammad ṣẹlá ṣé àwọn náà gbàdúrà ó kéré nínú àwọn ìyàwó sàábà tí wọ́n yí sẹ́yìn wọn lò báwọn ìyàwó ànábì ṣe lò jẹ́ pé onímọ̀ làwọn náà ṣùgbọ́n kí ló fà á nípa ìjẹ́ ànábì tánàbì jẹ́ ẹni tó gbé ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn lọ́wọ́ ó ní ànábì Muhammad sallallahu alaihi wasallam kìíní yẹn tẹ̀sà asára nínú ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ànábì náà wọ́n kẹ́kọ̀ọ́ lára ànábì sọ̀rọ̀ wọ́n ló fà jẹ́ pé àwọn sàábà náà wọ́n máa ń lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ìyàwó àdàbí sọ̀rọ̀ àṣàlà tó kí ọkọ náà tó bá fi tó bá fẹ́ ran ìyàwó ẹ̀ lọ́wọ́ because nínú problem tá a ní láwùjọ wa pé àìsí ilé kí àwọn obìnrin gbọ́ ẹni ọgbà àwọn obìnrin tó kéwù kò kí ń sí ní ìsìn tí wọ́n fi máa ń lò ó wá kéré méjì kò sí ẹ̀kọ́ tí wọ́n fi máa ń pé ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin ó yẹ kó máa wà jẹ́ pé àwọn obìnrin tí wọ́n kéwù yìí àwọn ló yẹ kó máa ankọ̀ ẹ̀ ṣùgbọ́n ara pẹ́rẹ́m ta ni pé àwọn obìnrin tá a rí pé wọ́n kéwù yìí jẹ́ àwọn ọkọ wọn ò dúró déédéé nígbà ẹ̀kọ́ tó yẹ kó wà lára àwọn ìyàwó gan kò sí níbẹ̀ tí wọ́n fi kó àwọn obìnrin yòókù kó sí lára ìyàwó tí wọ́n jẹ́ nígbà ìyàwó onítọ́kẹ́ yóò wò fíìmù

أنا أقول التبرج التبرج ni kéèyàn máa jáde fòfòfò ọlọ́run ní òun ò fẹ́ fáwọn obìnrin so àwọn obìnrin tí wọ́n bá kẹ́kọ̀ọ́ kiri wọ́n láàyè nínú nǹkan tá à ń tà máa ń lẹ́ lára àwọn ọmọ wa obìnrin tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n kéwù àtàwọn akẹ́kọ̀ọ́ wa òun náà ń pẹ̀lú wípé ká ẹ mọ̀ pé ẹni tí ó bá lídì fẹ́ ẹ mọ ìròyìn tó gbọ́dọ̀ wà lára lídà obìnrin yẹn náà yóò ti fẹ́ ẹ di ọkùnrin fẹ́ nígbàrá lábala ìṣèkọ́mọ́ lábala ìbẹ̀rù ọ̀rọ̀ abùkátà sí nínú ibi tá a fẹ́ ni ní ẹwọn àwọn tẹ̀blíìgì nísìnyí wọ́n lọ ṣe àwọn ìjókòó láàrin àwọn ìyàwó wọn lẹ́yìn pé kò dẹ́kọ̀ọ́ kò sí mọ́ àwọn kan ọ̀la kà àwọn kìnìkan fún wọn wọ́n gbé àwọn kankan fún wọn lórí wọ́n sì mọ̀ sí lára wọn lẹ́yìn ìgbà yẹn wá ní wípé ẹwù ń sì bá a ti jókòó yìí nínú tí a ṣàfẹ́kù láàrin àwọn obìnrin tó pọ̀ al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar àwọn obìnrin ò kí ń kọ́ àbàjẹ́ wọn ò dẹ̀ tún pàṣẹ dáadáa lára wọn obìnrin ni ó mọ̀ pé ẹgbẹ́ ẹ̀ ń ṣàgbèrè

ló ẹ̀ lè lóbìnrin méjì báyìí. báwọn tó kéwù nù wọn tí wọn bá gbégbá àlàámúrò bìí màrún fún ọ̀nà ìlú kan àwùjọ owó tó ń dá àkókò jù wọn náà ni ṣùgbọ́n inú influence àwùjọ wa ni pé gbogbo àwọn obìnrin tó kẹ́kọ̀ọ́ wọn yà bẹ́ẹ̀ ní láti bọ̀. ẹ wá máa wò àwọn tó wá tó wá fẹ́ serious nù wọn ẹ máa wọn tí wọ́n wò wọn náà wọ́n wá lọ wo ilẹ̀ lárúbáwá pé àwọn tó kéwù ní ilẹ̀ lárúbáwá bóò ni wọ́n ń lò ilẹ̀ bá tẹ̀tẹ̀ mọ́ wò yín nìsín nǹkan ti ṣe wọ́n tẹ̀lé àwọn tí nǹkan ṣe láti àwọn Saudi ni bẹ́ẹ̀ ni ìdíkọ́ ìjọkọ́ àtàkùn ọmọ tẹ́tí wọn pé à láìláì rẹ̀ ní nineties there was women to ọ̀rọ̀ ìbáà nìkan nígbà tó ń ṣẹlẹ̀ káàdì kọ́sẹ̀ ní mss àwọn lọ ṣéèkì kúmọ̀ ní kí n sàmìlò lọ́wọ́ tààlà wọ́n wá ṣe lẹ́tọ̀ kan láwọn àsìkò yẹn wọ́n pè ní áwùdátìlì hijab áwùdátìlì hijab yẹn gẹ́gẹ́ tíra kan ní Egypt ni wọ́n ti kọ́ tíra yẹn tíra yẹn dẹ̀ ní ẹni tó kọ́ ó ti kọ́ náà báyà láti seven six ṣe wà ìgbà tí wọ́n ti wọlé fún ọlá láti ní Egypt ni àti pé ìgbà yẹn náà ti ń dì pẹ̀lú wọn pé kọ́ yọ ìjáàbù kúrò lórí àwọn obìnrin nítorí wọn mọ fàyọ báyìí o ẹ̀rọ àlọ́wọ́ egypt rí mi ádìgbẹ́ ti rí okùnrin pépé tó kéwú kó wá dàbí àwọn ẹlòmíì ò dá tó yàwó ẹ̀ tó kàn yín lójókòó lójú òsì múra. àwọn yẹn tí wọ́n ti wọ́n sọ kéwú tí wọ́n sọ àdìsí tí wọ́n sọ kùránì àwọn yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin wa tí wọ́n ti ń yìí àwọn tó ti ń fẹ́ràn wọ̀nyí. we are discussing one of our méjì uh, uh, tó ti kẹ́kọ̀ọ́ ní ìsìn obìnrin ní o Saudi ló ti gba phd àtòun àtọkọ ẹ̀ kọ́lọ́mà ṣe dáadáa fún un wọ́n gba phd wọ́n wá kí ni obìnrin fẹ́ fi phd yìí ṣe bá láwùjọ yìí. ní ọlọ́pàá tó lọ sí kó gbàtẹ́ ìjọba tó gbàtẹ́ ìjọba tó lè fi rí lẹ́tọ́rì jọ̀bù ní ìṣẹ́bọ̀dì.

ṣé ẹgbẹ́ olùgbẹ́jọ́ ò ní kọ́ ọmọ ìjọba yẹn ok kókó àwọn obìnrin jọ kó mo ṣe sẹmílá fún wọn bó ti yẹ kí wọn ó ṣẹ̀ṣẹ̀ wọn lọ́pọ̀lọpọ̀ obìnrin ni ò mọ ẹ̀sìn ṣe ohun tá à ń sọ̀rọ̀ yìí asọ̀lẹ̀ kan wò lára wọn bí àlùbọ́sà wọn ìgbàgbà tí wọ́n tó wù káàkiri ẹ̀dùn ní òmùrọ̀ mo wà ìpẹ́ẹ̀sì ní ilé àkan tó fún mi ní lẹ́tọ̀ ní ní àwọn àwọn kóòtù mi bá ìmọ̀ ìpéjọ́ náà àwọn kóòtù tó wà ní àwọn lọ́yà àgbàdo ìwà mọ̀ mi mọ̀ wọ́n rà pé mo sá sọ̀rọ̀ débi kọ̀ọ̀bùdé àti dàdí wọ́n bí àwọn ìyá yẹn àwọn ìyá àgbàlagbà ni wọ́n I was like kan sọ orígun kan fún ọ ti kọ̀ọ̀bùdé àti dàdí wọ́n dẹ̀ sọ wọ́n dẹ̀ sọ dáadáa tí yẹn bá jáde tí yẹn bá dúró kù ìdí wọn fi kó tó jọ méjì dìde tí yẹn bá ń ṣe lè lè so gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ń lè jẹ́ lóko wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí àwọn ilé àwa yìí nìkan wọ́n ń rún kọ̀bílẹ̀ àti bàbá ènìyàn lẹ́nu rẹ̀ ṣèjì aṣojú ìfẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ wọn mọ̀ kọ́ wọn. nínú ẹ̀ náà ni pé ọ̀rọ̀ bàbá gbàlẹ̀ bàbá bàbá káwọn ilé àwa wọ́n obìnrin ẹgbẹ́ wọn tó kéwú náà ni ó ṣàlàyé gbogbo ló fún wa nítorí wọn fìmọ̀ ṣe wà unfortunately wọn à rí mẹ́ńtọ̀ tóbi nígbà tó ti máa rí ọkọ ẹ̀ ló yẹ kó mẹ́ńtọ̀ rẹ̀ tọkọ ò bá ti rí tí ò bá ti rúrò rí tá a fi ń sọ̀rọ̀ yìí nísìnyí. mo rántí ní àgbà tá a wà ní nílé kéwú àwọn títà kan wà wọ́n sì yàn wà fẹ́ẹ́ lọ méjì wọ́n dẹ̀ gba scholarship bóyá kọ́tọ́rù àbí àbí àbí dubai ìyàwó dàbí sàtúndà tí ìdí ìjẹ wà lára wọn pé ọkọ ẹ̀ sì parí dédé o wọ́n dẹ̀ gba scholarship yẹn wọ́n kọ́kọ́ lọ kí ó ní kọ́tọ́rù gbà yẹn ìjọ dubai àbújá òsì ìgbà tó tẹ̀lé wàá parí ó wá padà sí náà ó wá tẹ̀lé kẹ́kọ̀ọ́ ó wá parí ó sì wá táwọn lọ́mísàn ó wá ka pọ́ọ̀sì sí sẹ́kọ̀ndì sí ìjì inú wa ń dùn tàbára wọn gbogbo ẹ̀yin bàbá tẹ lọ́mọbìnrin lè kéwò èyí náà máa sọ fún wọn létí pé ìdí mo fẹ́ kó fún wọn lẹ́sẹ̀ ni pé mo fẹ́ kó máa kó àwọn obìnrin jọ fún wọn kó wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí kò sílẹ̀ láwùjọ wa. ìgbọ̀n àti ìyàwó wa kéwò ẹ̀jẹ̀ ó jẹ́ pé tá a bá fẹ́ wọn tẹ́ iṣẹ́ tá a fi wọn ṣe nìyẹn. kò sí ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin kan tó yẹjú láwùjọ wa ó lè bá wa níjẹ́ tó lè ń bọ̀ wá wọ́n lọ́ọ̀ni. ìgbọ́n kò àwọn àlámọ̀ tó jẹ máa wo obìnrin jẹ́ pé àwọn ní máa ń mọ̀ láàrin ara wọn níbi àwọn obìnrin bẹ̀rẹ̀ lọ́dọ̀ jẹ̀gbáàbù tó ń bóra àwọn obìnrin bẹ̀rẹ̀ lọ́dọ̀ jẹ̀gbáàbù tó jẹ́ pé irun orí wọn tẹ́ ẹ bá kàn án ajá kàgbọ́n lọ pé ah, inú ìwò ti pọ̀ jù òdìdí mímọ̀ báwo obìnrin wọ́n fẹ́ máa mẹ̀sìn sí wọn wọ́n ti ń bóra náà òbí mi mímọ̀ rí gbogbo ìyẹn sọ àbí ó kú kára wọn nínú wọn jẹ́ pé ètò wọn fẹ́ gẹ́gẹ́ ni pé bóòlù ẹ̀sìn ara wọn àwọn ara wọn ti dáa ẹ̀tọ́ bá dẹ̀ máa rí báyẹn ẹ̀ lẹ́jìn lẹ́mọ́rẹ̀ bàbá sọ̀rọ̀ kan kan wọ́n ní tó o bá fi jẹ́ àpá o ti joyè àwọn yẹn ní oyè wo oyè aláyọ̀nù kan ni. because gbogbo tó bá ti láàrin ilẹ̀ tó bẹ́ẹ̀ sì ni èmi ló dì fọ́ọ̀sì gbogbo tó bá ní láwùjọ láwùjọ tí ò bẹ́sùn mu òun ló fi ṣe wá àti owó táwọn yẹn bá ń ṣe ní àdúgbò tí ò bá ṣe déédéé òun ló fi sọ̀rọ̀ because o fẹ́ kàn ní sùn wọn o fẹ́ fún wọn ṣe wọn àmọ́ pé kí ló kàn ọ́ kí ni kí lọ́kàn ti níbẹ̀ àwọn obìnrin ìwà fẹ́ máa gbà ìṣòro ọmọ sọ̀rọ̀ yẹn ìṣòro ọmọ sọ̀rọ̀ yẹn tàbá ti láwọn tọ́lọ́ bá ti fi ọ̀rọ̀ yìí dé òun sọ̀rọ̀ lẹ́lẹ́yìn ẹ̀rẹ́kùn kéèyàn lè kan sọ̀rọ̀ kéèyàn lè sọ dáadáa kó jẹ́ torí tọ́lọ́ àti tàbí Muhammad sọ̀rọ̀ tó gbọ́n ata bá níyàwó obìnrin bóyá àwọn oníwọ̀n lábúrò tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni àbí wọn níyàwó tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àbá àdọ́gbò obìnrin ni ká fi wọ́n sun dáadáa ẹ̀yin ọkọ wọn ọmọ ìkẹ́kọ̀ọ́ bóòlù ṣẹ̀ṣẹ̀ lo bóòlù Islam gbọdọ̀ wọ ọkọ ní láti fún ọmọ ìdókò fi lo ìmọ̀ tó mọ̀ nínú àwọn obìnrin yẹ pé wọ́n sọ pé sukùl wu àwọn kéwù làwọn fẹ́ kéwù ṣùgbọ́n ẹni tó bá fẹ́ kéwù náà nìyẹn nígbà kan ni ṣùgbọ́n ní ìṣe wà láyé àwọn ọmọ tó kéwòn mọ̀ pé ṣé ó rọ̀ lẹ́bùn nígbà tá a wà ní sùúrù mo lọ́ọ̀rẹ́ kan kọ́lọ́ nǹkan àrùn dáadáa fún ó mọ̀wé dáadáa òun wà ní technical class àwọn àìsàn class àwọn kankan wà tó yẹ pé àwọn ògbóyé nínú òwe tí máa ń kọ́ wa kọ́ ọ̀lú ẹ̀ náà.

ọmọ tó lọ́n bá kádàrà tí ìyẹn bá fi síkú tí ìyẹn tó kú ìpapọ̀ mọ́ tí ìyẹn wá mọ́ nípa wọn. wọ́n lọ́n fi méjèèjì táwọn máa ń dá àti láwùjọ ọkọ̀ òfin lọ́pọ̀ sí ìṣẹ́ tó mọ́ nípa ọmọ kọ̀ọ̀kan. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó kúrò àìsàn ń sìn ló kàn àfọ́sílẹ̀tì ó kàn àfọ́sílẹ̀tì kan tó kú bóyá nìkan ló gáàjì wọn díẹ̀ ló ń bá tó bá ẹ̀kọ́ yìí ìjọ wọn kọ́mọ́tì tó sì mọ̀ káwọn obìnrin wọn lẹ́kọ̀ọ́ táyọ̀ kọ́lẹ́jì wọn tí wọ́n ti rí nǹkan tí ò já lára àwọn obìnrin ẹgbẹ́ wọn kẹ́mọ́ sọ̀rọ̀ tọ́mọ́ páyà àtẹ́lẹ̀ nù táwọn ẹbí náà bá páyà àtẹ́lẹ̀ nù àbí bá fi sábà yẹn lọ́mọ sábà ní kí alẹ́ bá Muhammad sallallahu alayhi wa sallam وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته